ṣe lẹ́tọ̀ọ́ àti jáde ṣá. yóò fi ilẹ̀ gbígbà kọ̀ọ̀kan. bọ̀ ẹ́ ń wò wá níwọ̀n báyìí wá ṣe ń bàjẹ́ lọ. wèrè ló lè wo wèrè àgbà ló lè wo àgbà kémi da gúgúrú sínú agbádá àtọ̀dọ́ yín kí n tẹ́lẹ̀ sí ìdè kí n máa yẹn lọ níbi tí n bá yẹn dé ẹ̀yin ká mọ̀ pé èèyàn yẹn. ṣé ló ń tàbí hàn yín yẹn òótọ́ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ lásán ni. ọ̀pọ̀ tèmi gan làágùn irun ara ẹ̀ mi ò jẹ́. mi ò lọ sẹ́ni other place o mi ò lè wá jẹ́ kí ẹnì kankan wá lo advantage àìrọ́mọ bí wa kó wá fi wọlé sí mi lára. kí ni mo ṣe fún ẹ tó fi láìkì mi rárá. you stole my love from me you took my joy. ìwà tíwà àti ọ̀rẹ́ ẹ̀ wù kò kò tọ̀nà. Your friend is cheating on me with you and I decided to cheat on her with her. Mi ò fẹ́ mọ nǹkan tí wà á tiẹ̀ jọ ṣe. All I know is that you came in between us and you separated us. Mi ò ṣe ní pariwo. Wọ́n ní nínú ní sùúrù kí ló ṣẹlẹ̀? Kí ló dé? o dẹ̀ ń rọjú o dẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀ nítorí ṣe mú ṣàlàyé fún ẹ ní o dẹ̀ ń rọjú mọ́. ọmọ kékeré tó ṣẹlẹ̀ lọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ìgbà wo ló máa jáde. madike wa just mark the go so na. pito five ni ẹ ní ọmọ ọ̀dà ọmọ ọ̀dà ọmọ ọ̀dà èjì ni nà ó. àwọn tí ó wà lọ́la ìtàn ló ń lẹ sọ̀mọ́ òun ìyá rẹ̀ tó báyìí o. ṣé ọlọ́kadà ló jẹ́ kẹ́ máa banújẹ́ tó tó báyìí. ayé ẹ̀ ti bàjẹ́ lé mi. ẹ ń bọ̀ ẹni kẹ́mi gbalẹ̀ kẹ́mi gbalẹ̀ ta kí fún yàn àbí kẹ́mi gba ẹni kí fún yàn láì ṣe pé náà ń bẹ̀. ó fẹ́ surprise ẹ̀ ni surprise lásán ni. ẹ lọ surprise ẹ̀ lé wọn. nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ tí oyún fi ń jábọ́ lára ẹ̀ ni kò sọ fún mi. dùnmí nínú. Ajan tete, ajan tete, ajan tete. Mbo bali dale metali. Ajan tete, ajan tete, tete, ajan tete. Yini bale bale bale bale bale bale bale bale bale. Yini bale ọ̀nà gbàgede bọ́yẹ̀. Àjàdí kọ́ ọmọ ológun ẹṣin àjàdí ọmọ ológun ọ̀la. bọ́bá ń bínú afẹ́fẹ́ a máa kú yéléyéle. bọ́bá rìn ilẹ̀ a máa pẹ̀lẹ́pẹ̀lẹ́. ilé tá bá wọ́n. àṣàkà lórí. ṣẹlẹ̀ ẹ̀yin márùn calm down calm down calm down calm down calm down everybody calm down calm down ah kí ló ṣẹlẹ̀ ẹ̀yin márùn ẹ̀yin ọkùnrin mẹ́rin obìnrin ẹyọkan nínú mọ́tò ẹyọkan kí ló ṣẹlẹ̀. mọ́tò lè gbé tó bá ń wọn náà ṣé bá aládé mọ́tò ẹ̀ ṣe road safety náà. ẹ̀yin lẹ ni mọ́tò kò sí wàhálà tó bá ti dé station wa lọ máa ro gbẹ́jọ́ tó ń ro ìṣó ti gbọ́. so abade station ṣé ẹ̀dá ọmọ ni ẹ̀wọ́ ibà ṣé ẹ̀rọ ga mi ni ẹ kí ló ṣẹlẹ̀ à ń bọ̀ láti ṣó kan ni mánéjà mi lélẹ̀ àwọn tíìmù mi dẹ̀ lélẹ̀ mọ́tò mi bàjẹ́ ni mo ṣe join mọ́tò wọn. èmi ò dáyàn mọ́ ta lóhun. ooo ẹ kì í subscribe àti bá jẹ lè ṣe olówó ńlá gẹ́gẹ́ tẹ lè ṣe àwọn díẹ̀ díẹ̀ àwọn olówó kéékèèké tó yẹ pé bí oní one thousand one thousand two one four. ooo mo láì gbẹnu ẹ ṣe ń yọ ẹ. sá ọ̀gá mo suspect mọ́tò yìí yes sir mo suspect mọ́tò yìí. ẹyin kan ìjọsìn kan tún wá lóògá sá ọ̀gá wà ní ọ̀gá àtàbí ìjà àríwẹ̀ ṣe wàá ẹni pé dig o ẹ máa wọ́n di kọmíṣánná àtàbí. kí ló ń bá fine girl ìfànà o. Ah, ọ̀gá mo suspect mo fẹ́ rojú wọn ni ojú wọn yóò lookness rárá suspect àwọn pípù yìí. ẹ ṣé o wà dáyàn mọ̀ ni o mọ̀ patriots ni at least àwọn ló wà yẹn tó ń jẹ́ kí ni wá dùn mẹ́ ah, ah. ibùlẹ̀ ń lọ. ẹ ẹ sàn à bọ̀ láti ṣe òun mọ́tò me broke down actually so mo wá join mọ́tò manager mi pẹ̀lú àwọn tíìmù mi. Ah, eh, ẹ̀yin lẹ ti ṣe mistake tó ẹ ní láti máa stress ara yín apẹ ti ní nọ́mbà ru àwa báyìí tó yẹ yín ṣe yìí ti máa at least máa ti jẹ́ kẹ́ ẹ mọ̀ a ti fún yín láwọn guys wa wọn kàn tẹ̀lé yín for security purpose tó oh. ti pọ̀ ní òkè ṣe problem àwọn gírí mi. ẹ máa wọ̀ yẹ fi síbí bàtì. ẹ ẹ just come last week tó oh. ti yẹ ń sè so ah obviously ah ah, ah kí lè tó ń ṣe báyìí ẹ jẹ́ kán máa lọ ah, ah, àwọn mọ́tò ló ń kọjá látàárọ̀ sí ẹ mú wọn àwọn tá ẹ ń disturb lélẹ̀ yìí. ẹ ọ̀gá ẹ̀yin lẹ́yìn wa yín ti eh. ọlọ́mọ gbàdúrà yín o òkè lẹ́yìn dpo ẹ ní jẹ kọmíṣánná tó máa fi di it it ọgọ́rùn ayé ẹgbà. àwọn nice guys sílẹ̀. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sá àfi bí ẹni wípé àwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní o ìgboro táìtì gan o àwọn èèyàn ò ní ní ìgboro rárá the funny part ni pé ọlọ́run tún wá yọ wá tẹ bá mọ nǹkan táwọn ọlọ́pàá bá wa fò nǹkan tó bá wa fà wọn tí kẹ̀yìn sí pẹ̀lú wa tó bá yí gbọ́dọ̀ pé mo lo trick pẹ̀lú wọn akọ̀bẹ̀rẹ̀ ti ṣe drama fún wọn ṣe drama fún wọn kó tó di pé free wa ọlọ́run yọ wá mẹ́ ẹ sà for weekend. kọ́ọ̀tù fún mọ́rán lẹ̀ ní ìgbọ̀n pàápàá àmọ́ tó máa ń ṣe iṣẹ́ ìfipá ẹ̀ tó ń kí n wá considerate rárá wọ́n máa fi tiwa náà. Ah. aláìlá. Pablo ọ̀dà chief lóhùn náà mo ń tọ́ láti explain fún chief nǹkan tó ju wá rí ká tó lè escape ah òun kì í wà considerate rárá kọ́ tó wọn bá fẹ́ ní wọ́n máa fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn kì í wo nǹkan tí àwọn go through àwọn àtàn strike. kan imagine ṣe sọ pé àwọn fẹ́ bá ibẹ̀ ṣe kágẹ́kọ̀ọ́ táwọn fẹ́ kágẹ́tẹ̀ fáwọn ni o and ká tún bọ́rọ̀ rí àwọn by weekend. <sighs> Eh, bí chief ṣe máa sọ̀rọ̀ ni ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀ a máa supply wọn àmọ́ bó ṣe ní kárí àwọn by weekend yẹn ní ká gbìyànjú láti lọ aláyé kò tó kojú le tó yìí a máa ṣe náà ni. àwọn um, guys that gbọ́kọ̀ wọ ara rò náà ni wọ́n retí àṣẹ ni. báwo ni ibi tá à ń lọ. àṣẹ ni gbọ́ àrètí báyìí. mo fẹ́ sọ fún yín pé ọ̀gá mi wọn kì í ṣèyàn gidi ingrate dẹ̀ ni wọ́n mú un mórí rárá rárá èmi ni mo mọ oríṣiríṣi nǹkan tí mo ti ṣe fún company wa mo fara ṣe ṣètẹ̀ rí in that aspect. Ah tí wàá ní kí n mẹ́nu lọ bẹ̀ nǹkan ti bàjẹ́ jìnnà bó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí kò kì í rí ìdí mi ta kò ń ka ta ṣé wàá rí the problem is that mo wá ríyàn tó láìkí mi mọ́ ṣùgbọ́n ayé mi mo wá fẹ́ ṣètò náà mo fẹ́ ṣe wedding mo wá ní kí ọ̀gá mi kọ́ tiẹ̀ try kan assist me. Then kọ́ fún mi kan yá mi mo sọ̀rọ̀ sí mo ní tọrọ kọ́bọ̀ ṣíṣí pépà ṣù mi ò lè rí and it's not that pé bóyá mo fẹ́ ṣe nǹkan tí ò dà but ṣe mọ̀ èèyàn máa fẹ́ gba ẹ̀tọ́ èèyàn ẹ̀tọ́ mi nìyẹn jọ kí ló fẹ́ káwa ṣe fún ẹ because nǹkan tó ń try láti sọ kò tí ì yé wa ṣọlọ́dọ̀ bí kankan wà lójú kan náà o kàn lè sọ same thing kankan náà lọ sọ kí ló fẹ́ ká ṣe fún ẹ. okay uh, the main point is that um, ní coming monday yìí sir um, ó ń gbé thirty five million bọ̀ ní ọ́fíìsì wa so yes sir mo fẹ́ kẹ́kọ̀ọ́ wá pè wá ní visit kẹ́ wá fi thirty five million yẹn ṣe kẹ́ fi ṣe ara yín lálejò sí. ṣé ẹni tó introduce wá sí ẹ ṣó sọ fún ẹ pé fifty fifty la máa ń ṣe. fifty fifty báwo àánú ah, fifty fifty ó ti pọ̀ jù ó mi ò ń ṣe sophisticated lady o mo wà very simple bọ́ tèmi ní pé kẹ̀kọ́ ọ̀rọ̀ afẹ́mi ní ten million kẹ̀dẹ̀ mú yòókù. Actually, that means we're good to go. Mm-hmm. Sure. Just like that. Yes wọn ní gbogbo details ẹ̀ ẹ̀ náà àmọ́ bá lálejò just like that sir. You are gbọ́ stupid gan wo máa yìí confam bá ṣe ìròyìn ọgbọ́n ni a ṣe bá ẹ wá tí ó mọ ọmọ ni mo lè bí ẹ pé ṣé wọ́n wà ní ìgbèrí kò sówó nínú ibi ṣé mo ọdún wọn bí bàyìí ṣá àwọn ajá kékeré ni ah! bẹ́ẹ̀ ni ajá tètè ó ti mọ̀ nìyẹn. Ah! bó ṣe sọ̀rọ̀ ẹ gangan ni mo ṣe bá ẹ wọ́n ní tó bá di ọ̀rọ̀ owó dé wọ́n ló gírírì gan ta ló sọ yẹ ọmọ nílẹ̀ bí ẹ ń sìn owó wà ní àbí kò sọ ó ń bí bẹ́ẹ̀dúró. mi kò sówó kankan bí báyìí owó tó wà lọ bí báyìí òótọ́ ni mo owó wà mí tẹ́lẹ̀ àwọn mo gbé lọ Port Harcourt wọ́n bá mi fi ṣẹ́kọ̀ọ́ Port Harcourt ni ẹ ṣàánú mi. ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ jù. máa da owó jọ̀hún ọ̀gbẹ́ sọ. Mm-hmm. àwa ṣeré bí o mo jó. a serious ni bò tó bá ní mo fẹ́ lọ ṣe bó lórí ti. àwa jìbọn ọkọ ẹ̀ dáa. ètò ẹ̀ má jẹ́ ká ṣe ní oníbọ̀. mo bí bá ah, mo wọ ọwọ́ ẹ̀ jáde. ẹjọ́ kò sí nọ́mbà tí mo fẹ́ ṣe kò sówó wọn bí mo yẹ ìṣàánú mi. ẹ fẹ́ ọjọ́ àjọkọ̀ tó ń sọ. ní nọ́mbà ìṣàánú kò sówó wọn bí ẹ. Ah. àti pẹ́pẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ó máa kọ dandan ó máa gbé òórùn ẹ̀jẹ̀ ayé àìtọ́gbà wá kì í fún tó mọ̀ ọmọ yìí. ọ̀rọ̀ mi ò jẹ́ta. wá jẹ́ sọ ọkọ fún ẹ kó yí ẹ dáadáa máníjà àwa táwa ń bì báyìí àwa ni wọ́n ń pè ní àjàǹkékè èmi tí mo dẹ̀ dúró síwájú ẹ̀yìn èṣù ni mí o. jẹ́ kó mọ̀. mo fẹ́ bẹ̀rẹ̀ ọkàn ní ọ̀wọ́ ẹ̀ bá dẹ̀ ti bí ẹ question kan. owó wà ń bí àbí kò sówó níbí. ẹ ẹ ẹ ẹ ẹ jọ nítorí ọlọ́run lóòótọ́ ọ̀gá ò lówó lọ́wọ́ rárá gbogbo owó wọn pátá inú àkáǹtì ọ̀nà máa wà. túwọ̀ kan bíi àkáǹtì lówó máa wà. yàtọ̀ sí ti mo gbé wọlé láàárọ̀ eleven o'clock ni mo gbé wọlé. ẹ sà owó yẹn mo ti fi oúnjẹ sí Port Harcourt o. Pedro sórí pé ọmọ tó bá parọ́ kí náà sọ pé ó máa ń ṣe wọ́n sọ pé ó máa ń jalè. Pedro ṣebí wọ́n ní kò sówó mi ó lè parọ́. títa ah! bá parí sí ìjà jẹ̀bi. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. mo ti kí mo ti kí mo ti kí. mú ìfúnni láti pọ̀ tó ti wà fúnra ẹ̀. ẹ̀yin àjàdéke ọmọ náà wọn àmì ọ̀bọ̀n máa náà jà òbí ọmọ máa náà wù ú bàbá dára nù wá fún ẹ̀sìn ọmọ ní àṣẹ dáadáa wẹ́rẹ́ ayé. No time to check time. Movement. Movement. Oh, yeah, we let us do that bẹ́ẹ̀ni o. ìdání ẹ̀yin pípù yẹ ẹ̀tẹ̀ láde wò ẹ̀tẹ̀ láde wò ṣé mi ò sọ fún kọ́gá mi wà gírídì ní kó tó ní pẹ́ pa ṣé èèyàn tó wà gírídì rè ní tálẹ́gbẹ́ tó ṣe ṣí ṣé kì í ṣọtọ̀ gé yìí stupid ṣá o stupid o o stupid o rè é sọ fún ẹ. hello lady bí o ṣe bí tó lè pariwo. really. nítorí pa aláìkẹ́ gan ló ṣe gbogbo tó sọ yìí. ìbòrí ẹlẹ́mọ̀ṣọ́ ewu ju wèrè bó ṣe ń dún ìwọ ló máa kọ́ mi láyé gbé ìwọ ló ti ń kọ́ mi bó ṣe ń fo títì èmi ni wọ́n bá sọ̀rọ̀ pé kíní kan nìkan ó dà pé oṣù lórí ẹ̀ ti dàrú. mo ní ìkópa ìwọ̀n. rírì. bàbá wọn bẹ̀rẹ̀ bá fẹ́ lọ kú ọ̀gá ẹ̀ náà fún wa wà láwọ́ àṣà gidi ẹ̀jẹ̀ ìfajà. william shakespeare kò gbá gidi kò fajà. èmi ò wá sọ̀rọ̀ ló ń bì ló ń bì basketball ń gbá nìrọ̀ yìí ni a bó ṣe. ariwo ẹ̀kọ́ gbá yín fún mi ní ọ̀lẹ́jọ́ bá yín rò ó dà pé èmi kò ti ṣàwèrè ẹ̀ mọ̀ mi ṣe é kó ká yín jáde fún mi. mo dẹ̀ lu ẹ́ fún wèrè àyè látàwọn kó bẹ́ẹ̀ jáde fún mi ẹ̀yin méjèèjì ẹ̀kọ́ gá yín jáde. ìmọ̀ ń jarò. ni reason tẹ́ ṣe gbowó ẹ̀ fún. but ten million naira náà la fẹ́ lọ gbé fún un ó dẹ̀ kàn ń pariwo ni. ó ń pariwo àbí àbẹ́ ń tíra láti yọ ní owó ẹ̀. ẹ wo èmi ò wá bí wá bá yín sọ̀rọ̀ ten million àbí ọ̀rọ̀ ẹni sí ìka níyí o ẹni àìjírí ẹni àìjíkò ẹni dáadáa erédèrèdè ṣé agreement wa nìyẹn ta ló bá yín sọ̀rọ̀ ten million ṣé mo jà pààyàn lójú yín mo jọyàn tó lè sọ pé ó yá o ẹ lọ bá mi pààyàn kẹ wá kíyàn lásán kẹ lè fi thirty five million kẹ fi mí ní ten million ṣé mi ò ṣe tó ìkọ́kọ́ nínú àwọn ẹbí yín ó lè fún mi ládùúgbò owó yẹn mi ò bá yín ṣe mí dùn ẹ wá lọ program fún mi ẹ rí ẹ gbogbo yẹn stupid mi ò dẹ̀ sọ́rí láti sọ inú bí mi. ó máa dàpọ̀ respect ara ẹ̀ wọ́n bá respect ẹ̀ ibi tó wà yóò ń ṣe ilé tó ti lè máa ṣe ògbóró nǹkan tó ń ṣe yìí o ní agreement pé ok tẹ bá ti ṣe tán ẹ fún mi ní ten million mo believe pé bó ṣe dé ibi tó ten million yẹn fún ẹ ó yẹ kó gbá kó má lọ ni tí ò bá ní nǹkan tó ga ṣe mi rò pámápá ìyẹn dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn ilé kú níbi tó wáyé so abẹ́tà kò gba ten million sí ilẹ̀ kò gẹ́ra o. ẹ ẹ wá ń bí ẹ padà wá kàkà kí Jésù ẹ̀yin lọ́lọ́run àbí ẹ sọ pé iwájú ibi tó wà pẹ̀lẹ́ ọ̀run nílẹ̀ Ọbàtálá ọba tásọ bàtàbàtà ó dà pé ti ẹ rò pé bí wọn bá yín ṣe ọ̀rọ̀ eré mi báyìí ẹ wo gbogbo alájọ yá wèrè o gbogbo alájọ yá wèrè o ìpàtẹ́jọ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kan ni mo rò pé rò pé mo bá yín ṣeré ṣé rí gbogbo nǹkan tá a ṣe tílé fi dógún gbogbo ayé ló máa bá a gbọ́ bí mo ṣe lọ police station ni mo lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wọ́n sọ pé gba ó gba tẹ́mìnà gba tẹ́mìnà ṣé mo sọ yín pé tẹ́mìnà ni òṣòro mi ni mo sọ fún yín ojú tiẹ̀ wá ṣáná. ajá ń dẹ́rẹ́ ajá ń dẹ́rẹ́. dojú ti ní ọmọ ní ṣé ẹni pé wèrè ni ṣe rí pé lórí burúkú ni lórí ara yín ẹ fi ṣe láyé nìkan ẹ fẹ́ máa fi kóṣù bérò ni. ayé tí ń gba tápá yín ẹ fẹ́ máa bá wọn kọ́lé ègún nù àbí let me start from you this guy ṣebí richard guy tó ń gbẹ́ngbà yẹn ṣebí ńgbà tó fẹ́ fi lílù bá tiẹ̀ jẹ́ sílé nígbà tí ẹ rówó jẹun ìgbẹ́ ńlá ní ká help ẹ o àti wá help ẹ tán ó fẹ́ di bímọ ọlọ́wọ́ àbí and you this guy ṣebí gáràjì ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nígbà tí o rò owó tẹ́bi ń pa yín tó o rò tó fẹ́ fi feed àwọn family ẹ ṣé gbígbà ẹ̀ lánìí help ẹ no àti help ẹ ń sìn ó ti di bímọ alọ́wọ́ àbí ẹ wo mi wò ẹ wo tẹ ẹ bá try láti fa gbùrù I am promising you pé gbùrù máa fagbó ni packs of stupidity hey. foolish set of people. listen we are sick and tired of this yes we are sick and tired of this ó dàbí pé ẹ ti fẹ́ máa take intelligence wa for granted ẹ ti fẹ́ máa fi wá ẹ ti fẹ́ máa mú wa bíi bí ẹ bá àmọ́ nǹkan tá à ń ṣe àbí ẹ wo bí o tá a bá ṣe tán láti díù pẹ̀lú yín ẹ̀rí ohun tá a máa ṣe diot would you shut up. di wàhálà you on your own bẹ́ẹ̀ ni ẹran tún tá a jọ sọ o ṣé oṣù kan parí rí kẹ má ra láti owó. I wonder ẹ wá ń fi owó kúkú báyìí ẹ fi ń wá incompetence lẹ fi ń san ẹ̀sán nǹkan táwa ń ṣe fún yín. all right. you better get out of this place. wait wait wait idiot go out idiot wo bẹ́lẹ̀ ìṣeré stupid set of people idiot orí orí kẹrẹbẹtẹ eh? owó jóná get out kí ni wàá tún dúró ṣe. wà á dójú ti yan. o kò kọ ìwé kọ ìwé iye oh, ni tiọ go go. a fi ń joyè àwọn ẹ tún lè gbẹ nìyẹn. a sọ fún iná. ilé because initially kálá àwọn guys tí mo ti suggest pé ká kó wá ni ṣe fún àwọn guys yẹn wọ́n á deliver jẹ́lẹ̀ lọ. listen honorable tí ò bá sí bó ṣe jẹ́ ni tí ò bá dẹ̀ sí àjọṣepọ̀ àárín èmi àti ẹ I would have called you an ingrate. Ah! bẹ́ẹ̀ ni aláìmọ̀re ni ẹ̀ torí tó o bá mọ̀re ni nígbà tí àwọn bọ́ìsì tí wọ́n ń dìlígbà tán fún wa result kí ló rí sọ sí ní ìsìn wọn wá misbehave wọ́n ṣe ohun tó ń wọ̀n wọ̀ wá ń sọ fẹ́mi pé àwọn kan bẹ́tà jù wọn lọ. but wait ọ̀nà rẹ̀ wait you keep quiet. they are not delivering anymore let them just go away. ọmọ bẹ́ẹ̀ kó bá wà ní ìdáhùn. ọlọ́run o ṣàánú mi ṣàánú mi má jẹ́ kí n lójú ẹkún lórí ọmọ mi má jẹ́ kí n lẹ́ẹ̀kẹ́ òsè má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ mi gbogbo bíkíbi tí àjàdí ọmọ mi bá wà ẹ bá mi ṣe alpha àti omega ẹ ẹ bá mi fi sọ yín sọ ẹ dáàbò yín bò ẹ má jẹ́ kí n sunkún lórí ẹ ẹ má jẹ́ kí n ráburú lórí ẹ ẹ̀yin lẹ́ni nǹkan kì í ṣọmọ kò sí lé ẹ̀yin lẹ́ni búburú kankan kì yóò ṣubú lù mí àrùnkárùn kan kì yóò ya ilé mi kìkì etí mi lásán lèmi ó máa fi gbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ yan ọlọ́run mi gbogbo ibikíbi tí àjàdí ọmọ mi bá wà ẹ lọ bá mi fi sọ yín sọ àmì àmì àmì àmì lórúkọ jésù. amúmiri nínú ìṣípayá pé ọmọ yín wà níṣòro ẹ sọ fún ọmọ náà kó gba àwẹ̀ ọjọ́ méje. pásítọ̀ ṣé mi ò lè bá gbà ni. Ah, rárá ẹ lè bá gbà kódà èmi tí mo jẹ́ olùṣọ́ mi ò lè bá gbà. kó gbà fún rẹ ọjọ́ méje á gbà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé bá ṣe kàn máa wà ń bíbà yín ní ìsìn ẹ̀yà kò wà ń bíbà ṣáà ní kankan ṣàjẹlẹ̀ ní ní ìka ah, ó dẹ̀ mọ bàbá sọ bàbá sọ ohun èèyàn tá a ṣe nídìí o ṣé bá ṣe kàn máa wà ń bíbà ilé ní ní. ẹ̀dùn àmà fọ ṣòtì yẹ máa fọ máa pa ni ìṣúmọ̀ bóyá máa ń gbé wá fún wa ṣòtì yẹ gbọ́n tí ká sọ ẹ̀ ká wo wo wo mọ́tò kan ti páàkì síbẹ̀ yẹn o. wọ́n máa ti fẹ́ bọ́lú ti fẹ́ bọ́lẹ̀ o. ti fẹ́ bọ́lú ti fẹ́ bọ́lẹ̀. ní sùúrù ní sùúrù mi ò fẹ́ kí mi ò fẹ́ mi ò fẹ́ kí ọmọ pé àwọn àwọn ọmọ yẹn ṣó ti aláti ní sùúrù ṣó ti aláti ní sùúrù ọkọ làwọn máa fi gbìyànjú ṣe. spako òun ti wà nínú gbọ́ rẹ̀ dì ọlọ́run ti ṣàmì lóyún ti bọ́lẹ̀. o ti bọ́lẹ̀ o ti bọ́lẹ̀ o ti bọ́lẹ̀ ṣíkà bọ́lẹ̀. mo máa bọ̀ mo fóònù mo fóònù miss papo miss papo miss papo straight. hello miss papo. ọparun jẹgẹjẹgẹ àwọn èyí jẹgẹjẹgẹ àwọn olùọdàn ọ̀ràn ni mo ṣe ń wọ̀ṣẹ́ kú a gbọ́dọ̀ morúkọ kíkíkọ́ parí ọ̀sẹ́ni tí ó morúkọ àrùn kánú ògbèdè. ẹ lẹ́yìn ọmọ yìí ẹ pẹ̀lẹ́ yìí ọmọ yìí ẹ kúṣẹ́ ẹ kú kó lè dá tẹ́ ń bá kiri yóò sì dáa ẹ jèrè ẹ fèrè jẹ̀kọ ìkọ́ ìkọ́ bá láìké ìkọ́ mi ìdò lẹ́sẹ̀ ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí ṣe mo sọ bẹ́ẹ̀ bí ó ṣe rí nu ṣe ẹ. kí mò ń wò yìí. lálù ògiri oko abaniwọ́nà bá rí dáre ada dirigiri lẹ́bi ìjà ọ̀bẹ̀lẹ́kùn sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kùn. ẹlẹ́kùn sunkún la aróyè nsẹ́jẹ̀ òbó ní mi sun mí kẹ́rù òbó ní mi òní mi sun mí ní aróyè sun fún àwọn lọ láàrin ẹ̀pà ẹkùn la bí hàn firifiri ọpẹ́lọpẹ́ jíjà tí baba ga ọjà mẹni tí látọ pàṣẹ láàrin ògiri òkùnrin ẹ̀yin ọmọ yìí kílẹ̀ dẹ́wọ̀ yìí kílẹ̀ ìta dánwò ilé o ah. ètò àgbéwáyé ìmọ̀ lẹ́gbéwáyé o ah. wàhálà lẹ́gbéwáyé o ètò ah. àgbéwáyé ìṣẹ̀gbẹ́ yín o mo sọ fún yín o mo sọ fún yín gbogbogbò bí tẹ́ bá ń lọ mo ní ẹ jẹ́ kí lámìlámì yọ sọ mi lákọ́ mọ̀ bá lámì aró ẹ jẹ́ kí náà yànnàyàn yọ sọ yànnà kọ́ mọ̀ bá nẹ́ni ọba mo ní ọjọ́ tí ìbéèrè yìí bá tí ọba fi sọ́ọ̀gì gùn báyìí tó bá ti lè gúgi aládi yóò fi bẹ̀gbẹ̀gbẹ̀ àyà yóò fi sọlẹ̀ lẹ́gàn ni ẹ ti wá mú bẹ̀gbẹ̀gbẹ̀ àyà ẹ ti fi sọlẹ̀ báyìí kí lẹ fẹ́ kí n ṣe sí i bàbá abẹ́rẹ́ ó fọ ẹ má fọ o àṣẹ ló ń pánìkì o ṣe rí ẹgro tí o bá ti lẹ́yìn nínú ẹgbẹ́ ìwọ̀n bọ́ọ̀sì ló wà o eléyìí kẹ ẹ ti lọ fọ́ fún ok kí ni wáìsì wà lórí ẹ̀yẹ̀lẹ̀ lọ fọ́ fún style tó ń lọ gbòòrò nìyẹn ẹ̀mọ́ rẹ́mà tó ń kọrin sẹ́ẹ̀tì àwọn rẹ́mà lélẹ́yìn kan tó máa ń ṣe é sí tó máa dirun tó máa fi lẹ̀kẹ̀ tó máa fi owó ẹyọ fún owó ẹ̀sìn. don jásì tó jẹ́ bàbá rẹ́mà eléyìí jùlọ ó jùlọ èmi ni mo sọ pé ó jù ya bàbá jọ jásì lọ bẹ́ẹ̀ sì ń wo yìí obìnrin ò gbọ́dọ̀ gorí rẹ o tóbìnrin báyìí dé górí rẹ̀ tó báyìí ó ti dòòṣà kò gbọ́dọ̀ górí obìnrin tó báyìí lórí obìnrin obìnrin ọ̀hún ti dòòṣà. bàbá ẹwẹ fi yẹn lẹ níta yẹn sọ fún àṣẹ sọ pé òòṣà lẹni ta gbé wa ẹnikẹ́ni tẹ bá gbọ́ ìbà ìnà ẹ máa sọ di òòṣà ló fi fi owó fún àbàbà láyé tiwa báyẹn ti gbóòṣà wa ẹyẹ kó dowó fún ọkẹ fáwọn olówó tiwa ni. dẹnu wẹrẹ sọhùn dẹnu wẹrẹ kì í ṣèyàn o ẹ ẹ lójú inú ni o tẹ bá lójú inú ẹ mọ̀ tí mo sọ o kò gbọ́dọ̀ pẹ́ ni o ẹ máa gbé lọ. ẹ bàbá ẹni sùn nígbà tó ní máa gbé lọ sí máa gbé lọ bàbá mi àbí kó ló pàbá lọ mú wa lọ́nà ọ̀hún. ibi ẹ̀ríkẹ́ gbé lọ ẹ tó bá bàtú wáyé olùnàgún ni ó mà lọ ẹ. ẹ gbé. ṣé wọn bẹ sọ fún wa sí ìta lè ṣiṣẹ́ ní ìwé bẹ́ẹ̀ ní àbí o ẹ sá ti gbé kúrò lákàtà tèmi ní ẹ

ìwọ ti rí nǹkan tèmi máa ń sọ ìwọ ti máa ń bínú máa ń dàbí pé máa ń bínú sódì so àwa l'operation ó nọ́mà kò jẹ́ pé time tá a wà l'operation lèmi máa sọ pé òun fẹ́ lọ yàgbẹ́. baba wetin dey happen now i no dey understand anymore kí ni ìsìn jọ fíìmù náà ṣáwá ṣeré ń bì báyìí ni ah, látàárọ̀ kí ló dẹ̀ ṣẹlẹ̀ tó yẹn. Eh, bóyá kẹ lọ wo kẹkàn sọ fún náà pé òun là ń dúró dè. ẹ ṣáà gbòyìn méjì obìnrin náà ẹ pè jáde kíá. tẹ̀lé wọn bọ́bá ń bínú afẹ́fẹ́ á máa sọ̀rọ̀ tó bá owó ni ẹ bá fẹ́ kí ó dọ̀rọ̀ kọ́kọ́ tó mi ní ọkùnrin àwọn. aláyé pàṣẹ òun làwọn aláyé wọn kó jàre. mo lè ní mú òwò lé onílé onílé ọmọ òun. bá pẹ́ ń bí báyìí ọṣẹ lè yí wa. ẹ ní sùúrù níbo lẹ ń lọ. ṣé ẹ̀gbọ́n kan tí bàbá sọ ni bàbá sọ pé ní tó bá ní bá bọ̀bọ̀ yín ní nǹkan pọ̀ tó bá ba alájọṣepọ̀ ó máa lágbára ṣé èèyàn fẹ́ẹ́ ka lágbára kágbára ni. èyí jọdún ọlọ́run ọkùnrin fẹẹ máa bọkùnrin sùn náà kí nìkan tó ń sọ tó jù lẹ́nu ẹ. àbí nàá sọ̀rọ̀ ẹ ṣègbóbìnrin à ah, ní táìmù gbogbo yẹn. Ah, chairman baba lọ ọmọ nǹkan tó sọ yẹn ọgbọ́n wà nù ẹ o jẹ́ ká rò dáadáa o ṣé mo pé tó o bá ṣe nǹkan yẹn sí agbára tó kágbára fáà nìyẹn o. Hmm. ẹ kó ṣe wọn ara ní tó wọn máa ṣe ká ṣe kí ni ká move. Eh, ẹ jẹ́ ká excuse ẹ jẹ́ ká excuse báàbúrà. wá àwọn alápolú òrìṣà tí fojú òkè yílẹ̀ òní pọ́ńpọ́ kọ́lẹ̀kọ́lẹ̀ jẹ́gí jẹ́ èèyàn jẹ́ èèyàn jẹ́gí ohun rere la gbẹ́kẹ̀ ohun rere làlùkọ́ fọ̀ odídẹrẹ́ tó ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ó ti gbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ̀bọra èmi arẹwà bí òní obìnrin òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà mo ń bínú ni mo bínú sẹ́ẹ̀ òjò fún ẹ̀rọ ara ó sọ ẹ̀yin ọmọ aráyé ẹ ti kọ́ ṣoṣo ẹ sì rí jà ṣoṣo. wọ́n ní o má ṣe òjẹ́ ikú nukú tó ṣe lẹ́sẹ̀kì bí ọ̀nà ọ̀pá lọ́rùn. ibi tó ṣe mí jọ sí ó dé ní afàyàfà ṣíṣọlá títí tí màá fi lọ tí màá fi dé ó dé ní àgbédè. ilé ilé ọ̀gẹ́dẹ̀ afọ́kọ́yẹrí alápò ire bámaráyé pè lálápọ̀kà èmi arẹwà bí ó nì mo pàṣẹ ni o mi ò dá lábàá títí tí n fi lọ tí n fi dé bá ń gbé ṣọlá dé. ṣíṣọlá ó dé ní àgbédè báyìí. see now. i don't understand. for good thirty minutes na him we look for this guy ah rí na kí ló ń ṣẹlẹ̀ náà tó jọ bébì ni ṣàbẹ̀rẹ̀ ni. Ah. Ah, ah, anaye calm down na tó bá jẹ́ ọ̀nà olùfọ̀ ní bá ṣe máa wá ẹ̀ ní àfarabalẹ̀ ni. ìwà ọ̀nà ni ẹ máa ní sùúrù o òun tún pè yìí o ẹ porúkọ ẹ̀ náà. bullet ọ̀gá tí kò wálẹ̀ bullet kó tún ìka ìwọlì wèrè. ìṣọlá àbí wetin dey happen now tí wàá jẹ́ bullet á dẹ̀ gbọ́ Wetin happen? You know Are you for real? Don't me on my shoes. Ẹ̀yin ẹ di bí mú, ẹ ṣe search. Ẹ kí me débẹ̀ kí strike kí n information. Ẹ me mi débẹ̀. Má sọ̀rọ̀ jù, jẹ́ kí mi débẹ̀. Kí ló Please, Sàánú Kẹ́chì. Aláyé farabalẹ̀, wọ́n níbi tó bá lè láti ń bá akọ obìnrin, akọ obìnrin làwa ìjẹ́ kó lọ náà. Tó bá dẹ̀ ti dé bẹ̀yẹn, make sure kó wọnú mọ́tò, bóyá bẹ̀ ni fóònù ẹ̀ wà. Bá débi tí ẹ ń pọ̀ o, débi tí ẹ ń pọ̀ o, wọ́n yóò wojú ẹ̀ tí ẹ ń pọ̀ o. Lóde lóde. Má wojú ẹ̀, má wojú ẹ̀, wà fẹ́jú mú ẹ̀, má fẹ́jú mú ẹ̀, wọ́n sì lè dúró náà. Lóbi wọ́n máa bì í, lóko sáṣọ They go. You don't do. They go. We don't hear you. Tó ti gbé gẹ̀ẹ́lẹ̀. Tó kù. Wọ́n kú ìpá ẹ̀ o. Ó pápá ẹ o wá ṣe rèrè wá ṣe rèrè o. ìwọ náà gbàgbára lẹ èèyàn bíi tiẹ̀ là ń wá ìlú àṣẹ o ti sún èmi náà bọ̀ kò yí a máa yí ẹ farabalẹ̀. ẹ dúró ẹlẹ́ẹ̀rí ta ni ẹ̀rí tọ̀lá ẹ̀sẹ̀ ń wọlé bọ̀ láàrin. síbi kòkó ta fẹ́ lọ náà ju ká wá síbi lọ. ẹ̀yin ò ní sọnù papọ̀ mọ́sọ̀lá abẹ́rùn tẹ́ fẹ́ dálẹ̀. ẹ wo bàbá ẹ bá wa wò ẹ bá wa yẹ̀ wò ń bẹ̀ ẹ̀ ń bo olówó àti olówó àti gbọ̀ngàn. kí n bá yín wò ó nínú àwò àbí níbo ni wọ́n ti wò ẹ mọ nǹkan kan tó ṣe wípé láti jọ́ tẹ ti mú sọ̀rọ̀ wáyé tó ti bá rẹwà bí ó nì tó ti bá aláṣepọ̀ láti fi àdó kan so láti sún ẹ̀mí gbogbo yín pọ̀ tá a bá fi rí tá a bá rí nǹkan mi lè ṣẹlẹ̀ sí yín tẹ́ mọ̀ ẹ mọ̀ jáde láàrin ìkẹwà lọ. ọgbọ́n nǹkan kan ò ṣe létí. kẹnu. bàbá ah. ẹ sọ ẹ̀mí èmi mọ ẹ̀mí ìṣọ̀lá. bá a ti sọnù àwọn òní làwọn sọ bẹ́ẹ̀. bàbá bàbá ẹ dúró lọ tí ẹ bá tiẹ̀ máa sun èmi ẹ sun èmi striker pọ̀ mọ́ striker ni ọ̀gá èmi mi dúmọ́ ni mí nà. tá a bá ti rí sọ̀lá báyìí tá a bá rí sọ̀lá ẹyin náà ẹ kọ̀ra bá folẹ̀ ká. mo wá ń bọ̀ láàrin gémi bá wọn wo kíní kan ajọ́ ń wò ni pínpínpín go. kẹ́nu. ẹsẹ̀ bí orúkú parí ọ̀nà lórí àpáta pin ọ̀nà lórí àpáta pin eruku lálẹ́ àbí àpáta o eruku lálẹ́ àbí àpáta o ọ̀rọ̀ ńlá ti mo fọ̀rọ̀ yín piaba mo fọ̀rọ̀ yín mutaba yẹpẹrẹ mo fi mutaba yẹpẹrẹ tani tani tani dákùkù lajà mọ́rú èmi èmi tani sẹ́ egun ni àbọ̀rọ̀. ọ̀sà ni àbálùjẹ̀nu ẹlẹ́yẹ ni àbí ìnájà èmi àpátápàrà ti parẹ́ lájúbà. a ní ohun tó yìnbọn ni òrìṣà tó ti nú ọ̀gán làwà àwàlàwú lòrìṣà tí ń fojú òkè yílẹ̀ onípọ́npọ́ kọ́lẹ́kọ́lẹ́ tí wọ́n gbọ̀ngbọ̀n dá wọ́n gọ̀ọ̀gọ̀ jẹ́gí jẹ́ èèyàn jẹ́ èèyàn jẹ́gí bí ó ní obìnrin òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àwọn bọ̀lẹ̀. ọkàn ló ń ké sí kí ló ṣẹlẹ̀ kí ló wà láàrin kí ni ìpàdé ọlọ́jà àtàsíwìn arẹwà bí ó ní kí ló ṣẹlẹ̀ gangan láàrin èmi àti ẹ kí ló dà wá pọ̀. èmi ló dé tí wọ́n ṣàṣírí ọkọ mi ṣọ̀lá fáwọn ọmọ rẹ̀. ọkọ rẹ eh, ah, irọ́ e, èmi ń ṣàlàyé mo sì wọn lójú ẹ̀mí lásán ni mo jẹ́ kí wọ́n mọ irú ẹni tí wọ́n gbé wá ni. ìgbé ìjẹ̀mí kan fẹnu fà mí oore tó ṣe fún òṣàwọ̀ awọ́pọ̀nlé òkèrè ah. wá gbọ́ o mo pẹ́ lórí iná ìyẹn ọ̀gbẹ́ ìjọ náà mo pẹ́ kí n tó dógun ìyẹn ò ní wọn ní jàjàyè o àwọn ọmọ tiẹ̀ wọ́n ti ṣe ntẹ́nìkan òṣèré wọ́n ti lọ bọ́kàn mi ìṣọ̀lá alájọṣe. Ah! má bínú wọn mọ ń wọn mọ ń mo kàn sí wọn lóbi lásán ni mo jẹ́ kí wọ́n mọ irú ẹni tọkọ rẹ̀ jẹ́ ni àsìkò tí lọ lè dọ́wọ́ wúlẹ́yìn wọ́n ti kọjá wọ́n ti gogi wọ́n ti ré kọjá ewé wọ́n gogi wọ́n ré kọjá ewé ah ọmọ ẹ ti ṣe dánìkan ò ṣe rí ojú wọn ò rí dánìkan ò rí rí ah ha ha. ọmọlẹ ọkì ní kọmọdé má dẹ́tẹ̀ o àmọ́ tí bàbá ńlá kú bàbá rẹ̀ bá tilẹ̀ dánú gbọ́gbẹ́. ah kò sàmúnṣe bẹ́ẹ̀ ah ọwọ́ lọ́wọ́ lọ́mọ tuntun bí jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló fún bí rìn wọ́sà kí ló dé kí ló dé ọmọ yìí ti tọ́jú rẹ̀ mọ́lẹ̀ o ọmọ yìí ti tọ́jú rẹ̀ mọ́lẹ̀ o ibi tí wọ́n lọ ọ̀yàn kan sí o ọwọ́ àwọn ọ̀tá gbọ̀n bẹ́ẹ̀ o ọwọ́ àwọn ọ̀tá gbọ̀n bẹ́ẹ̀ o ọwọ́ àwọn ọ̀tá gbọ̀n bẹ́ẹ̀ ẹ̀ lẹ́bi tí kọ́ bá tẹ̀lé o ẹ wò ó wọ́n ní mọ́tò orí ọdún mọ́tò orí ọdún wọn bá ń wí rárá wọ́n ní mọ́tò yẹ̀wù mọ́tò yẹ̀wù wọn bá ń wí rárá wọ́n ní mọ́bì kọ́ dẹ̀ nùbí ọmọ yẹ́bẹ́yẹ́bẹ́ mọ́bì kọ́ dẹ̀ nùbí ọmọ yẹ́bẹ́yẹ́bẹ́ wọn bá ń wí rárá. inú mi ò tiẹ̀ dùn rárá lé ní ibà rẹ̀ ah irú bad market wo la gbélé ni. real bad market bad market tó jẹ́ pé èèyàn ní gbàdúrà kí wọ́n rí irú ẹ̀mọ́ láyé òun ni èè notice pé látìgbà tá a ti drop bọ̀bọ̀ yìí síbi tá a drop ẹ̀ sí ọkọ mi ò balẹ̀ iná mi mo ń feel something strange jẹ́ pé kò ṣẹlẹ̀ sí mi rí mi ò gẹ́tì rámọ́ kan sọ fún yín ni o ẹ wà yọkọ débẹ̀ mú sáré rush drink yẹn kó tí mo ń feel mi mo bóyá ń feel ẹ̀. irú ọjọ́ ìní mi ò rí rí láyé mi ah, ah, bad market burúkú gbáà ni i mean understand everything kàn work against wa ní bákanbákan kò yé mi ara. have any ẹni Ah, àjáde yìí. Ah, ah. kàn ń work against èèyàn kò tí ì yé mi gan. bàbá hello Baba. Yeah. ah Baba, kí ló ṣẹlẹ̀ ah. bàbá ti dispose ẹ̀ asọ́dànù ni ṣé kí ni ah ah. àṣẹjú márùn bàbá ìwò táìmì lẹ ti ṣú mọ̀ yẹn à máa kú máa kú. àìkú bá wò kí ló ṣẹlẹ̀. wọ́n ní tábàkọ àwọn lára ń sìn igbó léwu àṣẹjú márùn àwọn. ọ̀wọ́n lára ti bá òun kọ̀ lálọ́ ọdún ṣe pẹ̀lú ọmọ yẹn bàbá káwù ilé ìwù ilé ìwù. ìkàlẹ̀ tójú yẹ kó ìkàlẹ̀ tójú yẹ wẹ̀wẹ̀ jẹ ṣebí mo sọ fún yín mo sọ fún yín mo ní mọ̀ ṣe ilé ayé ní gbé téèyàn bá ṣe òde ọ̀run ní ọ̀nà àbí mo sọ fún yín ọ̀tàn bí ọ̀tàn ìwọ ìwọ ìwọ onírùnkùrùn onírùnkùrùn olójú mọ́ra kọ o ti ṣètò ojú rẹ ti wálẹ̀ báyìí eléyìí tá a ṣe yìí àfàìmọ̀ kẹ́ẹ̀kẹ́ mọ́rìnlélọ́ọ̀kan báyìí kẹ́ẹ̀ mọ́ lè wọlé má ṣe ilé ayé ní gbé ẹni bá ṣerú ẹ̀ ó dòde ọ̀run mo sọ fún yín. jáde ọ̀rẹ́ àbẹ̀kú ìjàláyà. ọ̀tàn bí ọ̀tàn. panumọ́ àpò kì í jẹ́ káàbọ̀ wíjọ táàbà fi ò kì í jẹ́ káàbà fi ó pọ̀ ọ̀rọ̀ hurunhurun inú ẹlẹ́dẹ̀ ní gbé alánú fọ́ọ̀hún báyìí sí pẹ́pẹ́ yẹ kí kẹ́kẹ́ pamá ti ọ̀rọ̀ yìí lẹ́nu. ẹ wá gbọ́ sórí wọ bí mo sì ń wọ yìí ó jẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ọ̀dà láàmù tí ń jẹlé bá ògiri. ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àdúgbò ṣé ní gbogbo yín tó kù yìí. a mú ti bẹ́ẹ̀. ẹ̀mí bí ó ní obìnrin òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìgbà kí ló lè rí sọ nípa àgbẹ̀ni tó kù yìí mi ní kankan tó pọ̀ tí mo lè sọ odò ni mo wà tí mo ti ń pẹja jẹ́ kí n jáde lọ ra nǹkan ni mo bá òkúnlẹ̀ òun mo ṣe ránṣẹ́ pẹ̀yìn agbófinró pé kẹ́ wá wò ó kó tó di pé wá kó àwa tó wà létí odò mi ò rí jù bẹ́ẹ̀ lọ o. calm down má wò pé wọ́n lo ẹ̀ nífun ìrànlọ́wọ́ la fẹ́ kó ṣe fún wa láti lè fi mọ orí kú tó pa ọ̀gbẹ́ni nígbà tí wọ́n máa dé ibi èèyàn mélòó ló bá níbi bíkọ́sì ò lè sọ fún wa pé òun nìkan ló bá ń bí ṣé méjì ni àbí mẹ́ta. ẹ gbà mí o ṣé mo tún ṣiṣẹ́ ṣe báyìí wọ́n ní mi ò mọ̀jú mo lọ pẹja jẹ́ kí n jáde lọ ra kan mo bọ́ òkú mo dẹ̀ pé yín kí ni mo tún fẹ́ sọ. arákùnrin má bẹ̀rù má fọyà sórí ìrànlọ́wọ́ tó bá ṣe fáwa ló máa help wa but kó o lè ràn wá lọ́wọ́ dáadáa sí i ó dẹ̀ kó máa tẹ̀lé wa dé police station báyìí. Ah, ah, ah, ọ̀fíìsà yìí náà gbọ́ mo pè yín kẹ́ wá wò kú ẹ tún ní màá tẹ̀lé kí ni tèmi pẹ̀lú tòkú. arákùnrin ṣé mo tún ṣe oore ṣe ni. rárá má bẹ̀rù mo ti ṣe wá gbà ni mo sọ fún yín wa kò bí <laughs> wàá bá kọ statement nǹkan tó bá mọ̀ nípa arákùnrin adé wàá máa bọ̀ because ẹni tó wọ́n lẹ̀ ó lè má jẹun nìkan ló wà ládùúgbò yìí tó ti yẹ ẹ̀hún ọ́fíìsà kò bá mi wá ambulance kò dẹ̀ pé inú àwọn farm tó máa jẹ́ backup kan lè wà gbé cup sí kò mi báyìí ọ́fíìsà arrest him ó ṣe ṣe pé wọ́n tún ṣe ìlẹ̀kùn ní àdúgbò yìí náà bá ṣe ń wò yìí. ó lágbára o ẹ take it serious náà. kàńtà kàńtà tó bá ti débẹ̀ wàá sọ ìkéde sọ wọ́n ti release it. just like that ẹ ní sùúrù ẹ jẹ́ tiẹ̀ pàwọn ẹ jẹ́ sọ fáwọn tó. Mm. Mm. Ah. respect yourself let's go. mo ṣe oore ṣe o just like that. ẹni kí ló ṣẹlẹ̀ ẹni sọ̀lá kú ìsọ̀lá kú ẹ̀yìn sì dúró báyìí ẹ wò bá ṣe máa débẹ̀ ìṣọ̀lá la ní pé ká check ìgbà tá a máa débi òkú ìṣọ̀lá la bá àjẹbáwọn ọlọ́pàá ń bẹ akọ̀ntàn straight pé ká wá sọ fún yín ni bàbá. kẹ ẹ wá sọ fún mi lẹ́yìn tó ṣe pé ó yẹ kẹ́ ẹ ti súnmọ́ ọlọ́pàá pé ìbọn tí wọ́n gbé dání kí wọ́n yẹ pa yín dànù ah. ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹlẹ́kùn oríire nítorí lẹ́yìn tí wọ́n bá ṣe tán báyìí ẹ̀yin ni wọ́n ṣe tẹ̀lé ẹ mọ nǹkan kan bó ṣe wà tí sọ̀lá ti kú mo sọ fún yín ẹ ò ká kú bóun ṣe kú ẹ̀yin ó kàn mọ tẹ̀lé nǹkan kan ni bí ìgbà téèyàn mú nǹkan tán ọ̀sán tán tí wọ́n ju èpo rẹ̀ síta. bàbá kí ni nǹkan ta fẹ́ ṣe ẹ má jẹ ẹ má jẹ ká kú. solution yẹn ni kí bá wa sọ solution. ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo mọ̀ ni pé tá a bá ti kú ọ̀ láàrin gbogbo yẹn rèé rákó sí kankan ẹni ronígi ẹni ronígò nítorí pé bí wọ́n bá ti lè sin mọ́ yín lọ́wọ́ tí wọ́n sin ìsọ̀ àlábáyé ẹ̀yin ó kàn wọ́n kú tẹ̀lé pí pí pí ẹ ti rọ́bọ̀ tó bá fògì kan yóò polo yóò tún bẹ́ sórí mi. ọ̀nà àbáyọ tá a lè ṣe ni pé ìwọ̀n ò gbọ́dọ̀ sí ọ ẹrẹ̀ ń wá bí ẹ ti gbé òkú ìsọ̀lá débí báyìí torí ká ní wọ́n bá sin ìsọ̀lá lónìí tí ó bá dijọ́ kejì báyìí ẹ mọ̀ kú tẹ̀lé nǹkan kan. ẹni statement kò tẹ tí wọn bẹ yẹn sá tí mo fẹ́ kó yé striker ìṣètò ẹni pé kí ọkọ bàbá yẹn máa yí òkú ìsọ̀lá débí báyìí ẹjọ ìgbà tí mo ń gbogbo débí báyìí mo sọ fún yín pé ọ̀rẹ́ mi ni mọ̀nsí ẹ̀ àti mọ̀nsí mi ọ̀rẹ́ ni wọ́n wọ́jọ wà ní ẹnu mọ́ ìsọfún ìyá ìdẹ́ pé fẹ́ gbòkó ọmọ ẹ̀ náà. are you mad. can you be seeing the phone now. ìwọ́n ìwọ́n sọ fún ẹ pé tí ìṣọ̀lá bá tó bá ti sin ìṣọ̀lá a máa tẹ̀lé ṣẹ̀fẹ́ ni tó bá wà tí ò bá kú òun ló máa wá ni tó fẹ́ fi sọ̀rọ̀ fún yàn wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ ká má jẹ́ kó sí yàn ó sọ bàbá ẹ jẹ́ kó ah. kí tá a bá ti gbé ah. òkú ẹ̀. tá a bá ti lókun ẹgbẹ́ bébí bàbá lè sọ fún wọn rèé kọ̀wé rèé kọ̀wé kọ́ ọ nísọ̀ láti kú ọ eléyìí ah, àṣekẹ́yìn gaba yìí kì í kọ́ ọdún kọ́ gbọ́n òun òun ọmọ tó ẹnu tó wọ́n fi sọ fún ìyá rẹ̀ wá rán ọ̀sàpì pé kó lọ rè jíṣẹ́ tàbí kó wá rán èmi tí wọ́n bá kọ̀ tí wọn ò gbókùn débi nígbà tí wọ́n bá dalẹ́ ọ̀túnra eléwó ti sùn bí mi ò ṣe máa wò nínú wọn títí tí wọ́n fi sí nígbà tí wọ́n bá gbé débi tí wọ́n sì báyìí ẹlòmíì yóò tún sọ ọ́ lẹ́nu irú kí ni gbogbo eléyìí gan-an. dé dúró yìí ó ti sú mi yes nǹkan wò mí because mo wà very sure pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ọ̀kọ̀ọ̀kan nu yín náà pẹ̀lẹ́ ni tó dálẹ̀ ibi kí n bá yín sọ̀rọ̀ kẹ́ má lè listen sí mi tó bá jẹ́ pé ṣe ni ẹ̀ ń listen sí mi kó jẹ́ pé kí n give order kò ń ṣe pé máa ṣe tinú yín ni mo bìlí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ ẹ wò fúnra yín sìn bàbá ń sọ fún wa wípé tá a bá ti rí òkú tó bá fi lè sin òkú bọ̀bọ̀ yìí ṣe mọ́ tó sọ fún máa ṣẹlẹ̀ èmi àti wà bẹ́ẹ̀ bá ti bàbá sọ wọ́n ní gbogbo wa máa tẹ̀lé lẹ́yọ̀ kọ̀ọ̀kan àfi tó bá sin bọ̀bọ̀ yìí fine à ń try láti wò pé ẹ jẹ́ ká gbé òkú yìí lọ ìgbà tá bọ́lọ́pàá mẹ́rin sìn ẹ jọ ṣé ká yọjú ká sọ pé a fẹ́ gbé òkú òkè àwa lọ̀rẹ́ ẹ̀ wọ́n á lè mú gbogbo wa wọ́n á kó gbogbo wa lọ sí police station wọ́n ò gbé òkè iṣẹ́ tẹ̀ ń ṣe ò mọ́ right àròkù wọ́n dẹ̀ ti sọ pé tó bá ti sín àmà kú so ó ti sú mi mi mọ̀ nǹkan kan ta fẹ́ ṣe ibi ta dé dúró yìí mi mọ̀ nǹkan kan ta lè ṣe sí i. ó ṣe kí ni ó sú ẹ. yes. abeg for here who be number one you abi. ó wá ní kó ti sú ẹ alaye if you no find something i go kill you for here because i don tire. easy easy easy guys easy guys. ah hey, calm down calm down calm down calm down i say calm down odebi wetin dey happen now. you know say i no get you anaye wá èmi já ẹ láti bẹ̀rẹ̀ o mo já ẹ mo dẹ̀ ràn ẹ gangan mo sọ pé anything tó bá ti ní ti babaláwo ni mo ní máa ní repercussion o sì nǹkan tó fẹ́ ṣe o anaye gbẹ̀bọ̀ wálẹ̀ jàre kí ló ṣẹlẹ̀. láàyè ìjọba bèè apá yín kó tó di kókó tó fẹ́ máa pa wọ́n. aláì ìwọ máa ga striker kó tó ṣe ní tiwa ti fọ́gí ẹ̀. striker dem be wetin happen pepper wetin happen. better i no get striker striker. <laughs> calm down calm down. say wetin pariwo tá à ń pa yìí kò sọ̀ọ̀dẹ ní tì kò yanjú gbọ̀ngàn náà kó má bà kan jẹ́ sí i ẹ̀dẹ̀ mọ̀ but one or two points ó sáré wá sí mind mi something strike my mind nígbà tẹ́ in argument ọmọ kan tèmi rò ní pé èsì kékeré mi lójú sí wọn bẹ̀ yẹn if I reach my town if I reach my town she dey understand if I reach my town if I reach my town mo lè get àwọn information kankan kí n extract information kankan ní àdúgbò kí n mọ̀ táàtò fẹ́ sin ìṣọ̀lẹ̀ abáyé máa gbé kúrò báyé máa get details kó tèmi ró nìyẹn o àti wọ́n lè ti get information once àwọn òkú ẹ̀ kó tù máa pè é guys àwọn ọmọ ẹ̀ máa dé bàbá ẹ̀ máa gbé òkú ẹ̀ ẹ̀ máa gbé dọ́dọ̀ bàbá tó wà dé bàbá wa yanjú ẹ̀ gbogbo kó tó gbọ́ ẹni tó pa ìkó sọ́ọ̀tì kankan striker na wetin i dey with that o kí n débẹ̀ kí n get information jáde ni o. Ah, i think e dey make sense but ah, èmi ò ṣàfẹ́ kú tó bá ṣe máa lọ náà ni kò ṣe lọ. so I will, once I get there, I will update you. Ọlọ́run pè lọ́kùnrin striker. You have to break. Ó yàtọ̀ sáwọn obìnrin àtẹnitọ́. Easy easy o. Ó yàtọ̀ sóbìnrin àtẹnitọ́. Adé bí bọ̀bọ̀ ilé ẹ̀kọ́ máa get out goals. Kí ló ṣẹlẹ̀ náà? Àbọ̀bọ̀ ìfẹ́ sá lọ Baby calm down now, kí ló ṣẹlẹ̀ náà? Mo jẹ́ kí n já ẹ, ọ̀run já bọ̀ ni anybody o. Tó bá ti sá lọ, Bùwájọ máa kú dànù ni kò sí wèrè. Ó bẹ̀tà. Ah. Kò lè sá lọ. Gbogbo ah, nǹkan tí mo yẹn ń bá yín ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọ ọmọ mi ẹ̀ tún ni màmá tó tó bí òun ọ̀rẹ́ jọ ni wọ́n tó wọ́n kàn wọ́n jù lọ kí ló ṣe yín náà. make i tell you ọ̀run ìyàbọ̀ ni kò ń ṣẹ́jú ẹ̀ nìkan tó bá ń kó sálọgbó àjọ máa pààyàn náà ni kò sí wéèrè. ẹni tó pa bóyá kò kí ká gún ẹni tó pàkàlà máa gbò kì í fóṣù gbogbo ẹni tẹ lọ́wọ́ nínú ikú ìṣọ̀lá ọkọ mi. ẹ lọ wọn ní gbogbo fi ìṣọ̀lá sọ yín ẹ kò ṣọlá wo ṣọlá ọmọ yín ṣọlá mi bẹ́ẹ̀ni ma kí ló ṣe wọn ta wọn ta ah, ta kí ló ṣe ṣọlá ó ṣe o ọlọ́pàá ọlọ́pàá ọkọ mi rà ìṣọ̀dádà. Ìṣọ̀lá Ìṣọ̀lá o Ìṣọ̀lá. Ah! Ah! Ẹ calm down, calm down. Àwa náà kọ̀ lápá, àwa náà rí òkú ẹ̀. Àwa fi ṣe identification lọ́dọ̀ yìí bóyá ìmọ̀ orí ah! ọmọ mi. Ọmọ mi ni, ọmọ mi ni Ìṣọ̀lá, Ìṣọ̀lá dìde o ìṣọ̀lá ní délé o ta ló ṣe lẹ́yìn fún mi ta ló ṣe lẹ́yìn fún mi. bí ìta ti mọ̀ pé ọmọ yín ni eh. ìrànlọ́wọ́ lè máa ṣe fún wa o eh. láti fi lè mọ orí ikú tó pa gangan. Ah! ìṣọ̀lá kú ni ìṣọ̀lá ti kú ìṣọ̀lá o ìṣọ̀lá má ṣe bẹ́ẹ̀ ìdílé o. à ń gbé lọ sí mọ́ṣúárì bí akẹ́tì ẹ̀ lé wa ṣe ti gbọ́ ma. ó ti dára o dáná pa mí lọ́mọ o ìṣọ̀lá o eh! wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ̀ wọ́kọ̀ mi lẹ́yìn ọkọ̀ o mo dára o ìṣọ́nà àwọn tí wọ́n mi lẹ́yìn ọkọ̀ o wọ́kọ̀ mi lẹ́yìn ọkọ̀ náà lẹ́yìn ìkú mi o ìṣọ́nà ìṣọ́nà apá rẹ ò ní gbà. ìṣọ̀lá ìṣọ̀lá kú lóòótọ́ ni. ṣó yẹ kí ṣọlá ò kú àkọsẹ̀jáyé jẹ́ ó mi pé ọmọ mi ó kó ogójì ọdún yóò sì láyé òlù bó ní òṣè akú kógójì ọdún ó tó pé ó lè yí jẹ́ àgbà kó má ṣe lójú fìrí ikú ìṣọ̀lá nítumọ̀ ó nítumọ̀ ìbà ọ ìbà ìbà ẹ̀yin àjẹ́ ayé ìbà ẹ̀yin àjẹ́ òde ọ̀run ìbà ẹ̀yìn apọnmọ májàbọ́ ti jábí amọ́ bóníkànkùn bá kọ̀kùn oníkèrè a sì ṣíkèrè irúkú wo ló pàṣọlá. mọ́ ti yé ìwọ ni. Ah. <laughs> o ti forí jálé agbọ́n ó di dandan kí agbọ́n ó ta ẹ́. táwa ah! ìwọ ìwọ kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó kàn mí lẹ́yìn ọ̀kan tó sì mọ̀ ó mọ̀ pé òkúta ọlà ọmọ mi kò gbọ́dọ̀ kàn mí ó sì kó sì dá sómi táwa ah! ìkàdí ẹ o. àjẹun ah! kó tó wí tẹ́lẹ̀ ìkànnì mi n ò bọ́ jiyàn ọ̀tá mi ló kàn mo tọ́ lẹ́ta bẹ́ẹ̀ ni ṣé wọn náà mọ tó ṣe ni. owó aṣọ ìnáwó tí à ń lọ mm. òun ni mo ní kí n kó wá fún ẹ mm, bẹ́ẹ̀ ni. four hmm? thousand hmm. rẹ. nínú ten thousand. ìyá àjàdí wo wà á bá mi fi six thousand tó kù kan mi oh. jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni ó rí mo sáré sáré sáré eré pin ni o èyí tí mo kó wà yìí gan-an kó má tún bọ́ sí níná ni mo ṣe ní n kó wá náà ọjọ́ ìnáwó náà ló sì ti wọlé kúlúwẹ mọ́ sí ìyàtọ̀ láàrin ẹgbẹ́ hmm. dákun wàá máa rí ṣe. ìyá ṣọlá sórí ọ̀rọ̀ àǹbánifowókówó àǹbánifowókówó yìí ó ń dàbí pé ó ń fẹ́ ó ń fẹ́ pin èmi lẹ́mìí o àti pé gan bó ṣe ń bọ̀ yẹn ó yẹ kó pàdé táwa lójú ọ̀nà ó ṣe kúrò lọ́dọ̀ mi ò pẹ́ lórí ọ̀rọ̀ owó lòun náà bá wa tó wá rí mi fún òun náà ní ìdòwò ni. ṣé owó aṣọ tiẹ̀ náà ò pè ní. iṣẹ́ owó aṣọ ọ̀rọ̀ ọmọ ẹ̀ wọn náà sá mọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀ sick láyìn ó tún ti sick kódà ó wà lọ hospital báyìí lórí owó ló bá wa ti sọ fún pé mi ní káàṣì ńlé tó bá dọ̀là kó wá n tó wà lákàntì mi màá lọ fi atm gbà màá kó so o. ọmọ táwa tún ti o. ọ̀rọ̀ ti ọmọ táwà òun ni mo fẹ́ náwó lé lórí lásìkò yìí tó ju ti aṣọ ẹgbẹ́jọdá tèmi lọ kò ṣe nǹkan kan ẹbí mi kọ́ ilé kì í kúkú ṣe dandan kí n lọ patí ọ̀gán. ìyá sọlá bóòlù ṣe sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ọmọ la mọ̀ pé mo mọ ọ̀rọ̀ ọmọ ni ọmọ tí gbogbo wa jọ mọ̀ wípé bá a ná ogún bá a ná ọgbọ̀n lórí ẹ̀ yóò padà kú náà ni kí lè wá gbẹ́ kòtò àṣedànù síwájú ara yín sí tó wá ń dawó sínú ẹ̀ Ah, ẹbí ẹni ọmọ ṣe o ìmọ̀ràn kò yé mi ẹlẹ́mi kó o. ìyá sọ mi ojú ọjà mọ̀ pé mi ò ronú lọ bí tó ronú lọ ayé a máa dáa tó tètè já mi sí i kọ́nà má jẹ́ kéèyàn máa kàn máa lánàá dànù lásán sáà ó ti yé mi máa fọwọ́ kó wa sọ padà kú a ti ra sọ àfọwọ́ kó tó bá dé àwọn nǹkan mi sọ fún un àmì o àmì o àmì àmì àmì àjọmọ hmm. rí ṣe. àmì àmì àmì ah, ọ̀rẹ́ mi sóò bínú má bínú jọ torí ọlọ́run sórí òun mọ nǹkan tó ti ṣẹlẹ̀ ni owó tí mo expect pé máa rí gbà mi ìrówó yẹn gbà àwọn tó promise mi pátápátá tán láwọn máa fún mi lówó mi rẹ́ nìkankan nu wọn tó túmọ̀ sí pé mi ní lè rí owó yẹn mi ní lè rí fún ẹ ìyá àjàdí ìyá àjàdí mọ̀ ṣe báyìí fún mi ó mọ̀ pé ìlẹ́ nìkan kan ju wọ ọ̀rẹ́ mi náà lọ ah, ah, àlùkà wà ní ẹrù ọlọ́run ni ó sì mọ́ sàdéhùn mọ́ mú sẹ́ni o èyẹ àdéhùn ìyá àjàdí. wo wo wo ọ̀rẹ́ mi ṣé ká bára wa sùn tọrọ ó jẹ́ má dára ẹ̀ láàmú lórí ọ̀rọ̀ ọ̀pẹ̀ mọ́ ah, ìwọ mọ̀ èmi mọ̀ gbogbo wa la mọ̀ gbogbo wa la mọ̀ pọ́mọ yìí á kú kí làá mọ̀ wá rèsùn dà sínú ibú táà mọ̀ kówó sínú ajáde apẹ̀rẹ̀ torí pé mi gan ò tiẹ̀ mọ̀ yìí tètè rántí ìyá àṣọlá ló rán mi létí ìyá àṣọlá ló jẹ́ ó yé mi pé kí lowó tà ná lórí ọmọ ìta kan máa kówó sínú ajáde àpẹẹrẹ ọmọ tí gbogbo wa ti mọ̀ pé ó di dandan á kú ni. ìyá àṣọlá bá ní kó mọ̀ fún mi lówó kí n fi tọ́jú ọmọ mi. ó ló jẹ́ mọ́. ìyá àṣọlá sọ bẹ́ẹ̀ ah. ẹ àmọ́ ìyá àjàdí ó mọ̀ pé n ò bíjọ ọmọ ẹyọ kan ṣoṣo yìí náà lọ kí n wá fi ilẹ̀ kí n jẹ́ ó ah, kí ni ṣáwa náà bíjọ ẹyọ kọ̀ọ̀kan lọ mo ń bi ẹni ṣé mi bí jù kan lọ ṣé ìyá àṣọlá náà bí jù kan lọ ah mo ń sọ fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ gbogbo owó tí wọ̀gán bá ní máa fi jẹun fi jẹ nǹkan tó dáa sínú ara ẹ̀ fi wọ aṣọ tó dáa sọ́run ara ẹ̀ má náwó ànádànù kankan mọ́ sórí lórí ọmọ tó dẹ̀ wípé ẹ òbí jẹyàn kan ṣoṣo lọ ọmọ tèmi bá bí ìwọ ló bí o ọmọ tí ìyá àṣọlá bá bí ìwọ ló bí o gbogbo nǹkan táwọn ọmọ yìí náà bá ṣe fún ẹ ọmọ bíbí inú ẹ náà ló ṣe fún ẹ mo sì mú dẹ lójú pé àjàdí ọmọ mi á tọ́jú ẹ̀ ju bọ́ ọmọ ìgbà ṣe tọ́jú ẹ̀ lọ. bọ́nà owó kankan dànù mọ́. kí n sáà mọ̀ lọ kò sówó. Ah, òun ṣé o tún fẹ́ kí n fi gbogbo ẹnu wí ni mo ti sọ. Ah, ìyá sọ̀lá ìyá àdí ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. ṣèṣe òótọ́ ọ̀rọ̀ sì máa ń korò ni o òótọ́ ọ̀rọ̀ máa ń korò ni o. Ah! rí mi ò táwa ṣé nítorí ọ̀rọ̀ ẹnu lásán ló fi pẹ́ mí lọ́mọ. Ah, ọ̀rọ̀ ẹnu lásán ò ṣe mí. Ah, kí gbogbo owó jọ wà bákan náà. Ah, ayé mi o ayé mi o o ò ṣe dá o ká wá o ò ṣe dá ọkàn kan ṣoṣo àjàdọ̀ kù o ò ṣe dá o táwa ò ṣe dá o ó sì mọ o pé kí ni ó mọ ọmọ ọgbọ́n àgbọ̀dọ̀ bínú síra wa oh. lójú ó ṣe lẹ́yìn fún mi àmọ́ ò lè lọ ò ní ṣe lẹ́yìn kò mú jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ò ní ṣe kò mú jẹ ò ní ṣe kò mú jẹ wà á ríran wò wà á gbẹ́lẹ́gbà wà á gbẹ́lẹ́gbà wà á gbẹ́lẹ́gbà wà á gbẹ́lẹ́gbà. wo àdúrà wọ́n ti ṣe lẹ́yìn náà. èso omi fún ni nǹkan kó máa fi gbà mẹ́fà. èmi arẹwà Bíọ́nì àníhùn tó yìnbọn ni òrìṣà tó ti inú ọ̀gán làwà àwa làwúlú òrìṣà tí ń fojú òkè yílẹ̀ onípọ́npọ́ kọ́lékọ́lé ah, tí wọ́n bá gbọ́ táwọn gọ́gọ́ jẹ́gi jẹ èèyàn jẹ èèyàn jẹ́gi ah, gbogbo èyí tẹ́ lọ́wọ́ nù pọ́pọ́ bíjọ́lá ẹ̀mí dúró lórí òkè ẹ̀pà ẹ̀. táwọn ti yẹ ọ́ ti yẹ. ẹni mọ́ mi lójú làárọ̀ kò fara re lọ ẹni tó fojú kọ́ mi mọ́lẹ̀ lọ́sàn-án ó dẹ̀ ní rúnrún èyí tó wò mí rẹ nìkan ló lójú rẹ lọ́dọ̀ ọmọ aráyé táwọn ti yẹ ó dẹ́ ní ilẹ̀ lẹ́nìí. ìkọ̀kan lọ́mọ wọn ń yọ ìkọ̀kan lẹ́yọ̀ sọ̀rọ̀. ha àjàdí àjàdí sórí ní tó dálẹ̀ báyìí sórí ní tọ́wọ́ rẹ ò tó báyìí tó lọ fi gbọ̀ngàn fà mo sì wí o àjàdí mo kékéké mo yányányán mo ní kó o súnmọ́ lọ́hùn-ún mo ní kó o súnmọ́ ọlọ́run ọba kọ́lọ́run náà lè súnmọ́ ẹ. E mo ní kó o máa gba ní gbogbo ìgbà ah sórí ibi tó o bá yọ sí mi báyìí àjàjì ọmọdé ẹ pẹ̀kú ó dájẹ́ ó pẹ́ yẹ ó dájẹ́ ó ti parọ́ gidigba ó ti gbé wá ká mi mọ́lé báyìí kí ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbáyìí ìyá àṣọlá sì rèé kì í gbọ́ kì í gbà ní ẹranko èèyàn burúkú tó fi ó kàn fi awọ èèyàn bora lásán ni bó ṣe bínú tó lóun ó ṣe báyìí yóò bínú n tó lóun á ṣe á ṣe dandan ni ah, kí ni mo fẹ́ ṣe báyìí o. dájú ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ṣùgbọ́n owó tí mo wá yìí ẹ jẹ́ sùn tọrọ kí n sọ ìtọ́jú tọrọ ní gbogbo ọ̀rọ̀ yìí gbogbo. Mami mi ò mọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe o mi ò mọ ọ̀nà tẹ́tẹ́ gbé gbà o mi ò mọ kó tẹ́ máa sọ tẹ́ máa fi bá ìyá aṣọ̀yà sọ̀rọ̀ ah. tí ìyá aṣọ̀yà fi máa gbọ́ o má mi kókó tọrọ ló wà lọ́rọ̀ èyí ni pé. ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo mọ̀ ní pé tá a bá ti kú ọ̀ láàrin gbogbo yẹn rèé rákó sí kankan ẹ lè ronú igi ẹ lè ronú gò nítorí pé bí wọ́n bá ti lè sin mọ́ yín lọ́wọ́ tí wọ́n sin ìṣọ̀lá báyìí ẹ̀yin ó kàn máa kú tẹ̀lé pí pí pí ẹ ti rọ́ọ̀bù tó bá fòbì kan yóò kó lò lóògùn bẹ́ sórí ìlú. ọ̀nà àbáyọ tá a lè ṣe ni pé wọn ò gbọ́dọ̀ sí ọ ẹ rè wá bí ẹ ti gbé òkú ìṣọ̀lá dé bí báyìí torí ká ní wọ́n bá sin ìṣọ̀lá lónìí tí ó bá díjọ́ kejì báyìí ẹ máa kú tẹ̀lé nǹkan kan. ẹni statement kò tẹ́ sọ́ọ́ bẹ̀rẹ̀ sá tí mo fẹ́ kó yé mi striker he said something ẹni pé kí ọlọ́pàá yẹn máa gbé òkú ìṣòro adébíbá ẹjọ́ ìgbà tí mo ń bọ̀wọ̀ adébíbá mo sọ fún yín pé ọ̀rẹ́ mi ni mọ̀mísí ẹ̀ àti mọ̀mísí mi ọ̀rẹ́ ni wọ́n wọ́jọ wà ní ẹnu mọ́ ìfisọ́ fún ìyá ìjẹ́ pé mo fẹ́ gbé òkú ọmú ẹ̀ náà. are you mad. ṣé can you be seeing the phone now. ìwọ́n tó ìwọ́n sọ fún ẹ yín pé tí ìṣọ̀lá bá tó bá ti sin ìṣọ̀lá a máa tẹ̀lé ṣùgbọ́n ẹni tó bá wà tí ò bá kú òun ló máa wọ ẹni tó fẹ́ fi sọ̀rọ̀ fún yàn wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ ká má jẹ́ kó sìn yàn òun sọ bàbá ẹ jẹ́ kó bínú kí tá a bá ti gbé òkú ẹ̀ débi. tá a bá ti rí òkú ẹ̀ gbé débi mo ti dáràn. màmí olóòmù yìí kékeré gbọ́mọ sí i. mo ti dáràn mo ti dáràn ìwọ ọlọ́run mo bẹ́ẹ̀ ọlọ́run mo sì bẹ́ẹ̀ mo mọ̀ ké pé ẹ tó ọlọ́run mi mo ní mi fẹ́ fojú sunkún ọmọ láyé mi mo ní ẹyọ kan ṣoṣo tó fún mi kó jẹ́ kó dirun kó dìgbà mọ́ mi lọ́wọ́ ọlọ́run mo mọ̀ bẹ́ẹ̀ ṣàánú mi sànú mi ah, àjàdí. lówó ni kí ẹ jáde sí o àfi kí ẹ bá yá ìyá aṣọ ò gbọ́dọ̀ sí o báyìí ah, tó bá ti sin ìṣòro àwọn ogún dé o. Ah! ọlọ́run. Eh ìwọ ọlọ́run ah, ọlọ́run bó lójú ẹ̀ wá mo sì ń pè ẹ́ lọ́sàn-án mo ń pè ẹ́ lóru mo ti bá lójú ẹ̀. Ah! mo ti wá jẹ́ bó báyìí. àṣé kò sí nǹkan tí ó kì í tán gbogbo kòókò fẹ́ẹ́fẹ́ mo fẹ́ dirú mo fẹ́ digba ẹ wo bí tí mo bára mi dé èmi àjáde ni mo wá dẹni tó ń bẹ̀rù kú kiri ni mo wá dẹni tó ń sá fún kú ni mo wá dẹni tí ò nísinmi ah tó bá jẹ́ mo mọ̀ ni èmi ò bá má ṣe mo dẹ̀ ṣe gbogbo ẹ̀ tó ń sìn ó dáa pọn ah mo sáré owó títí mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kọ́lé òjijì bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ ṣiṣẹ́. àwọn àjàǹtẹ̀tẹ̀ rèé gbogbo àwọn tó kù ibi tó wà bóyá ní arẹwà bí ojú ò pa wọ́n tán. arẹwà tá a tún wá gbọ́kàn sí arẹwà bí ó ní ìta fọkàn tán ìwà bí ó nìta ni kò ní dà wá arẹwà láti rí pé o ṣàkóso bí ewu náà ṣe fẹ́ tó bí arẹwà bí ó nìbá yọjú síbẹ̀ gbogbo ẹ di ṣíṣe arẹwà yóò ló wá ń pa wá ní kọ̀ọ̀kan àbí kí ni kí ni mo kí kí ni mo mo mo kó tí mo wá ń bá kágo ibo ni mo bá dé ibo ni mo bá dé òṣàtàgbọ́kọ̀ yìí ó ti dà wá gbogbo àwọn èèyàn ti kú èmi kò ní sinmi. Yori. Yori. Òrìṣà tó ti mú ọ̀kan làwà. Àgbàlá búrú òrìṣà tí fojú òkè ìkílẹ̀. Onípòǹpò kólekóle. Jẹ́ kíjẹ èèyàn. Jẹ́ èèyàn jẹ́ kíjẹ. Tí wọ́n bọ̀ kọ́. Tí wọ́n kọ́ ìwọ èyí ni ìtẹ̀sán. má ṣe fẹ́ kó rí mi. mami o mami o mami o mami o mami mami mami. mo ti mú ọ̀rẹ́ lẹ̀ torí irú ọjọ́ òní náà ni ah, ìwọ ti gbàgbé mi ọ̀ọ́ torí pé ọmọ ọlọ́yin ayé lélẹ́yìn ọlọ́yin ọ̀run sì ní wọ́ ọlọ́yin ọ̀run ò sì ní gbóná títí kó ọmọ ọlọ́yin ayé jẹ tọ́pẹ́ bí mo ti ń gbẹ́rẹ̀ mọ̀ já tọmọ mi náà bí mo ṣe ń wa egbò ni mò ń wa tọmọ atakúrò wọn náà ló tèmi ti gbọ́ wọn náà. ṣé wọ́n ti létí o. gẹ́gẹ́lẹ́ alájẹ mọ́ gbọ́mọ ọjọ́ àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ ayé wọn mi rí lọ́rùn sí. bẹ́ẹ̀ ni ẹ òun lọ́mọ orúkọ bọ́ọ̀ jẹ́ kò sì lè wẹ̀ ara Dada ti fi owó dá lásán. Ó ní. Asapẹ́pẹ́ o. Asapẹ́pẹ́. Asapẹ́pẹ́ o. Àlàdé wùwo. Àlàdé wùwo. Èyí ti rí ibi tó ń ṣẹlẹ̀ láàrin yìí. Àjèrè ayé o. Àjèrè ayé o. Àjèrè ayé o. Tá a ajínigbó ajínigbó ajínigbó lọ́wọ́ alákẹ́tù ọ̀sàrìmọ̀ fìyà tó kó bọ̀ níláwó èèyàn mẹ́fà kí ni bẹ́ẹ̀ láàrin ọlọ́gbà yìí lọ́gbà yìí mi ká ọlọ́gbà yìí lọ́gbà yìí mi ká ìṣe bẹ́ẹ̀ láàrin ẹjọ́ fara wọn bẹ́ẹ̀. mo jẹ́ gbèdégbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ ọfá ta ni wọ́n. kí ni ìmọ̀ tiẹ̀ sẹ́yìn babaláwo iná tí ń tẹ́ jẹ ìjì ẹ̀gbọ́n ṣé bí wọn náà bímọ tiẹ̀. ọkì ni nígbà ọba wáyé ẹ̀ láyé ń bàjẹ́ ayé ń dàrú ẹ̀ ní mọ̀ fẹ́yìn olórí burúkú iná ẹ̀ láyé jẹ́. láyé tó ti bàjẹ́ kó tó dà kókó tọ̀dọ̀ ti wà kì í ṣe ń dá abala ń ṣe. ọ̀dájú mọ̀ ni o. ọ̀gá dájú. àwọn ọmọ ọlọ́mọ wọn wà bọ̀ tó sì bímọ tiẹ̀. tó gbèrò kọ́mọ tí ó yàyàkuyà mọ́ ọ lọ wọn wà bọ̀ wọn bá nǹkan wá ò ní béèrè ò ní bẹ́sùbẹ̀gbà ó borí nǹkan ọ̀gẹ̀ ẹ ṣe fún wọn ètí ọmọ jalè ń bẹnu wọn ètí ọmọ gbẹ́yà sí agbẹ́nipa ń bẹ́ńbẹ́ ètí ọmọ ṣe yahoo bẹ́ẹ̀bẹ̀ ní olórí burúkú aláwo iná lẹ́sìn máa ṣiṣẹ́ fún ọ. ọgbàdúrà ọgbàdúrà. àwọn tí wọ́n ń jalè tí wọ́n ń sọ yìí ǹjẹ́ èèyàn bá mọ̀ ọ́n ṣe tó mọ̀ ọ́n ṣe dáadáa kọ́ tẹ̀ra wọn ni ntí wọ́n bá bá wá bí kọ́lá á ṣe fún wọn. nísì tún yọ yìí lórí ìjà. Ah! lórí tó bá wá lórí tó ṣe tí ò lórí tó bá wá tí mo ṣe fún wọn ṣe fún wọn tiwa là á fẹ́ gbà. ìkànnì wọn náà ìwà olè kú síbi tá a sọ rẹ. ọkùnrin ò ní sùn. ta ló sọ bẹ́ẹ̀ fún wọn. wá wọlé fún wọn. wọ́jọ́ náà nǹkan kan lè ní ṣe láyé tí ò ní ṣe. èwo ni wọ́n ṣe ṣé bí wọ́n bá gbọ́ oògùn orí fífọ́ wá ṣé kí ìrẹ́ ṣe tinú nínú fún wọn ni àwọn tó sì ní wọ́n ń jalè yìí ní tí kálukú mọ̀ ṣe ni ó ṣe. dájúdájú olè ìwọ náà olè ni ọ kẹ́ẹ̀kùn sí olè ni ọ omi náà ló sì ráyè mọ. ní ìwọ náà ráyè mọ wọn mọ sí àtàtà náà tí wọn fa sọkú tí wọn fi bù ọ la ojú kan ni àmúwà tí fífọ́ gbàgbé o ah. <laughs> alẹ́ bí oṣù ìgbín rẹ fẹnu kan yọ lónìí sẹ́ o ṣe láti. ìwọ náà kú. ẹ̀kọ́ náà rẹ ti fẹnu kan yọ ń gbìyànjú àti rẹwà yàtọ̀. ìwọ lọ pa. lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rẹ ti bọ́pọ̀ mm. lọ́gòkè odò lónìí ara kú ya. wọ́ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. péjọ bá lọ sódò ìjà kó má yálé ìjà lọ wọ́n bá yálé ìjà lọ ìjà lọ sì jẹ pátápátá ìjà lọ lè méjọ ni wọ́n. níwọ náà. ìwọ ni irú ni babaláwo ń jẹ kí ni tọ̀dọ̀ rẹ nu tọ̀dọ̀ mi. ẹ gbàgbé lọ kí ni èrú ni babaláwo. èrú babaláwo ń jáwé bẹ́ẹ̀. àwọn burúkú wo làwọn tiẹ̀ ti ń gbé. èmi àwọn. ta ló kọ́ wọ ní nínú ọwọ́ gan tó ṣe fi ń ṣe bí ẹni kó mewé. sọwọ́. ta ló kọ́ ní kíkọ ẹsẹ̀ tó fi ń ṣe bí pàwọ́. ṣẹṣẹ wo ṣe sùn. àmọ́ yọ pọn fati bẹ́ẹ̀ nulẹ̀ bí bàtà kan mọ́tò gbẹ̀mí. Ah, ah. ìṣẹ́ ni mo sẹ́ tó mọ fẹ́ dẹ́ o ìyá ni mo jẹ́ kí n tó mọ̀ bọ́. àlàdé wù wo lọ́rọ̀ èkú. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kí ìdáhùn rẹ ní ọ̀gbà òun mo ṣiṣẹ́ mo jìyà kí n tó rẹ́rù mi sí ilé ọlọ́fura. ó dífọ́ fún wọn dẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ní ẹ̀bùn mi kẹ́lẹ́ ìjẹ́ tí wọ́n jẹ gbogbo ẹran wọn lè jẹ alágẹmọ torí pọ́ kọ̀rọ̀ kò ṣe jẹ ọsùn kò gbóná títí kó jẹ́ èpo ẹran àjẹpọ̀ òróró kó jẹ́ èpo ọ̀bọ̀ gbogbo ara ayé lè wọ̀ gbogbo ẹnìkan ò gbá yẹngẹyẹngẹ ọba sá olùdífàmọ́ ọmọlẹ́yìn ọba àdìsá níjọ́ tí wọ́n lọ rẹ̀ pa ó ní lónìí olówó ò ní kú kọ̀ọ̀rọ̀ dọ́gbọ̀. yìnyín balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀. orí kò kú orí ogún ojú lógún mọ̀rọ̀gún ewé ojú lọ́fọ̀ mọ̀rọ̀gún ọ̀fọ̀ pàjùmọ̀.

Mami, yé mi àbí. àjẹdí àjẹdí. Ah, ah, mọ́mí méje pé mi ni mo jẹ. má ṣe o sórí ibi tó gbálẹ̀ ayé mi dé báyìí mo kékèké mo yányányá àjàdí mo ní kó o mọ̀ fi ọlọ́run sílẹ̀ mo ní kó o dìrọ̀ púpọ̀ ọlọ́run nígbà gbogbo mo ní adúrótọ lọ́rùn kì í jogún òfo ah, ó wá ń parọ́ fún mi ó ń parọ́ fún èmi tí mo dẹ̀jẹ̀ sí ọ lójú láìsí lókè mi lẹ́yìn ọ̀run ah, àjàdí onímọ̀dẹ̀ ni ẹ́ aṣádigunjalè pọ́nbélé. Ah ni wá Àjàdí ọmọ tèmi Àjàdí ìbámu jẹ́wọ́ ìbámu jẹ́wọ́ Àjàdí. ṣùgbọ́n o mo ti gba kádàrà mo ti gba pípọ̀ ọmọ nípa ìtàlẹ̀ àmọ́ tí n bá tún táyé wá tí n bá tún fẹ́ bá wọn bímọ ìgbàdúrà kí n bírú ẹ̀ lọ́mọ jáde. Ah! bẹ́ẹ̀ni adójútì ah! ni ọmọ ní ọ àṣekúpa ni ọmọ ní ọ ó ti dógun fẹ̀mí rẹ̀ pè torí ìṣàlè gbàdúrà kí wà láyé kí wọ́n ó lọ. Ah! Àjàdí. Àjàdí o. Yóò jàdí má sọ ọkọ mọ́. Ṣókè mi. Màmí ẹ má sọ ọkọ mọ́. Màmí ẹ má sọ ọkọ mọ́. Má ẹ màmí. Ìyá Àjàdí. Ìyá Àjàdí. Màmí ẹ má sọ ọkọ mọ́. Màmí. Màmí ẹ má sọ ọkọ mọ́. Ìyá Àjàdí o. Ìyá Àjàdí o. Ìyá Àjàdí. Ntò máa dálẹ̀ o, àgbà rẹ̀ ò ní ga. Nǹkan ṣe mí ti yé dẹ́dí. ọmọdé méjì ṣeré wẹ́lẹ́ wẹ́lẹ́. ajá ń tètè. wọ́n ṣeré wẹ́lẹ́ wẹ́lẹ́. ajá ń tètè. wọ́n ṣeré wẹ́lẹ́ wẹ́lẹ́. iye dẹ́dí ní bàbá mi bàbá. ajá ń tètè. wọ́n ṣeré wẹ́lẹ́ wẹ́lẹ́. ajá ń tètè. bọ́mọdé ń gégi nígbó àgbà mọ́bi tó máa wó sí. àgbà nígbà àgbà máa sínú ọmọdé ìsẹ̀yìn ẹ̀ bọ̀wọ̀ fàgbà ohun ọmọdé wo yóò wẹ̀ tó ṣe bí gbohùn tìrì tán àgbà ló tó fọ̀rọ̀ lọ́wọ́ ọba ló tó yín erin fún ajá ń owó. tóbi o jésù má tóbi o kò má sí ọba bíi jésù èmi àjàgbé ọmọ àṣàgbé pásítọ̀ tẹ bá mú àwọn wà burúkú tí kò ti wù tẹ bá mú àwọn wà tí mo ti wù tẹ bá mú ara tí mo ti fi ọwọ́ mi yí dá. ìgbà tẹ́ ti mọ́ra yín lẹ́lẹ́sẹ̀ jésù ti dárí jù ú. pásítọ̀ ẹ kàn ń wò mí báyìí ẹ mọ̀ ẹ́ pé àwọn ẹ̀dá kan wà ẹranko ni wọ́n ní láàrin àwọn èèyàn tó bá ní kó wọ́ọ̀rọ̀ èmi Àjàdí pásítọ̀ yàtọ̀ sí ẹranko tó ń gbé pẹ̀lú àwọn èèyàn o. àwọn ìwà oríṣiríṣi wo ni fi ọwọ́ mi dá lórí pé mo fẹ́ náwó ẹgbẹ́ mi ra mọ́tò mo fẹ́ ra mọ́tò ẹgbẹ́ mi travel out èmi àjàdí náà fẹ́ travel wọ́n ń fagídí gba gbogbo nǹkan tí ò ń ṣe tèmi mo wáyé máa yà ẹni tí ò tó bá ní bá ní pásítọ̀ tí ó bá tún fẹ́ fún èmi àjàdí ah, pásítọ̀ agídí ni mo máa fi gbà á ṣé rí ìgbà tó wá dé ojú kan èmi àtàwọn ẹgbẹ́ mi àjàǹtètè àwa wọ òrìṣà kan a rí i pé kò ṣe é dá ṣe mọ́ òrìṣà yìí wá di òrìṣà tá à ń bọ bá fẹ́ epo a máa fi fún un tó bá fẹ́ iyọ̀ a máa fi fún un tó bá tún wà ní ẹ̀mí èèyàn gangan ni òun fẹ́ a tún fi fún un. ṣùgbọ́n nígbẹ̀yìn nígbẹ̀yìn ṣe bẹ́ẹ̀ dà ń sáré ni pásítọ̀ mo sáré kọjá kádàrà mo gun igi kọjá ewé òòṣà tí èmi àtàwọn ẹgbẹ́ mi àjàǹtètè tí a fọkàn tán tá a sọ di ọlọ́run wa láti gbàgbé pé aṣẹ̀dá wà ní ọ̀run tí ó sùn ó wo iṣẹ́ oníkálukú iṣẹ́ ọwọ́ wa. Ah, pásítọ̀ òòṣà tá a gbọ́kànlé gbẹ̀yìn náà òun ló dà wá mo ṣáṣá ti fi gbogbo ẹ̀mí wá fún òun ni ó dà wá ó ṣáṣá ti rẹ pé kò sí àrà tí a ní dá pásítọ̀ òṣàyè máa dà wá ìgbà yẹn mo ti wá mọ̀ èyí pé Jésù nìkan ni òṣà tí yóò tẹríba fún kábíyèsí Elédùmarè ọba tó dáyé àti ọ̀run ọba tó ń gbénu afẹ́fẹ́ ṣọ́ra ọba tó ń gbénú adéyébọ̀ ṣògo ọba tí ń gbani ọba tí ń pani ọba tí ń fini dára rẹ̀ ọba tó ń sọ rẹ̀ nìdẹ́n tó ní ọba tí ò ń sìnrẹ̀gùn kò ń gbẹbọ kò ń gbé tutù kò ń gbẹ̀mí èèyàn ó ní kankan péré ni òun fẹ́ ó ní ọpẹ́ àti iyì ẹ ṣáà máa pè mí ẹ bá fi ọpẹ́ fún mi ẹ máa yìn mí ní ògo ah olúwadé fìfẹ́ gbà mí kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi pásítọ̀ tó jẹ́ kí n tún ṣì wà. bọ́dà àjàdí. pásítọ̀. níwọ̀n bàtẹ́ ti mọ̀ pé lẹ́ṣẹ̀ ni. olúwa ti dárí jù ẹ́. torí olúwa sọ pé ẹni tó bá ti mọra ẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ tó dẹ̀ sáré wá síwájú òun òun ti dárí ẹ̀ṣẹ̀. Ah. bọ́dà àjàdí ẹ ti kúrò nínú ẹnu ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ṣùgbọ́n o ká tó gbàdúrà o ẹ má gbàgbé ìkìlọ̀ irun yìí ìyábẹ̀ ò gbọ́dọ̀ bá fún ọjọ́ mẹ́sàn-án nínú ọjọ́ mẹ́sàn tá à ń sọ yìí mẹ́fà ti lọ́nú ẹ̀ ọjọ́ mẹ́ta tó kù ẹ ṣàkíyèsí ẹ̀ dáadáa má sì jẹun sọ́wọ́ sílẹ̀ so tá a bá ti ń gbàdúrà fún yín sìn kí ẹ máa tọrọ ní kí ẹ bá fẹ́ ẹ̀tọ́ nara yín béèrè. yóò fà mímọ́ jésù kristi mímọ́ máíkálì mímọ́ mímọ́. òní dúró mi ẹ máa ṣe wú o. <laughs> tó bá jẹ́ ènìyàn ló dúró ní láti máa sọ̀rọ̀ tó bá jẹ́ ènìyàn ló dúró ní láti sọ̀rọ̀ tó bá jẹ́ ènìyàn ló dúró ní láti máa ṣìrègù onídúró mi ẹ máa ṣe wú o onídúró mi ẹ máa ṣe wú o.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 bíbélì mi sọ fún mi wípé gbogbo àìṣòdodo pátápátá ẹ̀ṣẹ̀ ni. àgbàdo jésù iṣẹ́ ìrẹ̀ràn àgbàdo jésù. oyi biribiri oyi kan mi o oyi o oyi biribiri oyi kan mi o. ó dẹ̀ ti fi dá mi lójú wípé èmi nìkan lòun máa fẹ́. àwẹ̀ o lórí irọ́ rẹ nì. kí lorúkọ tó ń pe màmí ẹ̀ ládùúgbò ní àdúrà. ẹnu èpè ọ̀tọ̀ ti àdúrà ọ̀tọ̀ lónìí bẹ́ẹ̀ ni lọ́ba ṣe mí sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan òdì sáfù ni. ìyá àdúrà tó fún wa àtàṣe orúkọ Jésù pẹ̀lú èpè papọ̀ tó mòdì rẹ̀ papọ̀ tó ń sálẹ̀ mi lórí. àwọn akéwìpé next step ni fún ẹ torí bí wọn bá ti rán ọmọ léèrè tó ti ṣe gbogbo tó fẹ́ ṣe tán ọkọ ni kó mú wálé. ìlú wo ni ìlú Kwara. kápítà ni wà Ìlọrin ìlú tó súnmọ́ àlùjọ náà tó jìnnà sínú. kí ni a ṣe fẹ́ ṣe é ọmọ mi àríwá fẹ́ ọ òfòwádà jẹ̀lẹ̀ bàbá bo orílẹ̀. adìyẹ mo fi bọ̀gún o mo dúpẹ́ fọlọ́run oore tó ṣe fún mi o. definitely o lè ní o. don't judge any book by the cover. àmọ́ bíbélì mi sọ fún mi wípé tẹ́ńpìlì olúwa ni àgọ́ ara obìnrin àgọ́ olúwa ni mí sí síta. kí ni bójú rẹ̀ ṣe dúdú tó ní wò bọ̀bọ̀ wá dúdú àti bí ọ̀bọ ó wá kó wọn sí lè é ló dàbí ìnàkí. lísìtì tí ìyá ìyàwó wa fi wọn sẹ́lẹ̀. ẹjọ́ súnmọ́ dájọ́ yìí. ọ̀ pé àdúrà náà wọ́n fẹ́ dá bíráǹtì ní ilẹ̀ agbóhùngbàlà gbọ́dọ̀ wà níbẹ̀. ohun tó lè dúró bí ìdènà nínú ìrìn àjò ayé wọn lónìí kò di ìtẹ̀mọ́lẹ̀. ọ̀nà olóde àgbò mọ́lẹ̀ ọ̀nà ìṣọ̀pọ̀nà àpá èèwọ̀ bòmí. ohun tó máa dalẹ̀ apá rẹ̀ ìmọ̀ níkà. lálẹ́ o àgbà rẹ̀ ò ní ga. ọmọdé méjì ṣeré wélé wélé ajá ń tètè. wọ́n ṣeré wélé wélé ajá ń tètè. wọ́n ṣeré wélé wélé ajá ń tètè. wọ́n ṣeré wélé wélé ajá tètè. bọ́mọdé ń gégi nígbó àgbà mọ́bi tó máa wó sí i àgbà nígbà àgbà máa sínú ọmọdé ìsẹ̀yìn ẹ̀ bọ̀wọ̀ fàgbà ohun ọmọdé wo yóò wẹ̀ tó ṣe bí gbohùn tìrì tán àgbà ló tó fọ̀rọ̀ lọ́wọ́ ọba ló tó yín erin fún àjàǹdè ètè owó. ìpínlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá galaba lálálálá làwọn èèyàn wẹ̀ o.